ọlọ́ọ̀bá tó rí ṣùgbọ́n wa ta'ala tó tún fún wa ní ìgbàláyè láti tún máa bẹ ní àsìkò yìí ọ̀kásẹ̀tàn alal islam ní tó pàtàkì jùlọ àyẹ̀fó lórí ẹ̀sìn islam abẹ́rẹ́ wọn bá ní tí ó máa ń yẹnu kó nínú islam tó máa ń sọ níbi kẹfẹ́rí abẹ́rẹ́ wọn kò sọ wà kó ní ìgbéró àwọn àbáyé. أترى كاتب فنبى محمد صلى الله عليه وسلم تكالا ولا لكم أبا النبي محمد أتوا على النبي أتوا صحابة النبي أتوا بما تسمعني نيلا النبي محمد صلى الله عليه وسلم في أسئلة نساء ليس سؤالي آه، لوري كرا عشر سنة للإمام البربهاري ليس عن بيهو ní àwọn àràkọ́tì tí àwọn ń bẹ̀ báyìí níbi ọ̀rọ̀ tí ó tẹ̀síwájú tí a ti máa sọ ọ̀nà níbi tí ọba ti sọ yí pé والأساس الذي تبنى عليه الجماعة هم أصحاب محمد صلى الله عليه وسلم ورحمهم الله أجمعين وهم أهل السنة والجماعة فمن لم يأخذ عنهم فقد ضل وابتدى وكل بدعة دلالة والدلالة وأهلها في النار يعني والأساس الذي تمنى عليه الجماعة أريف له إليه أما الجماعة للوري من àwọn ọ̀dọ́ tó kọjá lọ ayẹ́kọ̀ọ́ yọ pé gbogbo ẹnikẹ́ni bá fẹ́ ṣe lọ́dọ̀ ìwé súnà yẹn ní ìtòsí lórí ti àwọn asálàf àwọn náà ni àlìjàmá láti gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tẹ̀lé súnà nábì àwọn tó ń tẹ̀lé yàrá nábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn kan ahlu sunnati wal jamaa ahlu sunnati wal jamaa òun wọ́n pè ní jamaa ìpìlẹ̀ ká máa ma ètò ní àwọn jamaa lé lórí ọ̀nà ni asáàbù muhammadin sallallahu alaihi wasallam káwọn fẹ́ àwọn jama àwọn jama gbogbo náà fẹ́ ṣe ọgbọ̀n àṣẹlẹ́yìn tí àwọn jama tí wọ́n wà lórí ẹ̀ àwọn jama wo ọ̀nà ni àwọn sahaba nabi wa muhammad sallallahu alaihi wasallam wa rahimahumullahu ajma'in gbogbo wọn pátá látòkè dé ibi tó dé abẹ́lẹ́ òǹkóbá ni sàlékún ìtí àti ìjẹ fún sahaba nabi wa muhammad kó bá ní kí àwọn وهم آل السنة الجماعة. تبعوا سأصعوا آل السنة آل السنة آل السنة أو صحابة أو نمي أن يقوقوا سامة أهل السنة والجماعة فمن لم يأخذ عنهم أن كان يتوب أتباع الأمر يأسره لتدعوا جماعة أصحاب رسول الله أو جماعة صحابة النبي أن كان يتوب أتباع لتدعوا bóyá ọ̀rọ̀ àkídà wá ní àbí ọ̀rọ̀ ọmọ amalat bóòlá ṣe ń bá wèèyàn lò àbí ọ̀rọ̀ asolok bóòlá ṣe jí wàwá orí àti gbogbo àwọn ọ̀nà eléyìí tí a máa lò láti fi ṣe ọlọ́wọ́ bá wa ẹnikẹ́ni tí ó bá ti mú ti ṣìnà ìyá fẹ́ tún pè ojú ọ̀nà ọlọ́run ọba ńlá ó gbọ́dọ̀ pèpè ní ìbámu sí báwọn sàhábà tí wọ́n ṣe ṣe ẹnikẹ́ni tó fẹ́ di àdìọ́kàn kankan ó gbọ́dọ̀ gba àdìọ́kàn yẹn kó gbọ́dọ̀ tó àwọn sàhábà kó rí wípé irú gbàgbọ́ báyìí sí báwọn sàhábà bí wọ́n ṣe ní gbàgbọ́ sallallahu alaihi wasallam ẹjẹ́ tó bá ti wá kọ̀ láti gba àlámàrí ẹ̀sìn tiẹ̀ látọ̀dọ̀ àwọn sọ ààbà ọkọ̀dẹ̀dọ́ làwà tẹ́dà ẹnìkan ó ti ṣìnà nìyẹn o ó ti kùnà kú lójú ọ̀nà kò wà lórí òdodo mọ́ wà tẹ́dà ó dẹ̀ ìyẹn ni alẹ́ ti ti sunnah àwọn ẹ̀ṣẹ̀ wọn yẹn òun lè ṣe lè ṣe nà gbogbo ìṣe kọ̀ọ̀kan tó bá ti wá tako èyí táwọn sàhábà wà lórí ẹ̀ gbogbo àkídà kọ̀ọ̀kan tó bá ìtako èyí táwọn sàhábà dúró lé lórí gbogbo ìbáṣe kọ̀ọ̀kan tó bá ìtako báwọn sàhábà bí wọ́n ṣe máa ń ṣe nínú àwọn ìṣe tó ní sí náà wọn bá wọn ìtọ́ àkẹ́dálẹ̀ ní ìṣe yẹn ó mọ̀ jẹ́ ẹnikẹ́ni tó bá wá ṣe bẹ́ẹ̀ a ní pé ó ti kùnà wà bùtẹ́dà ó sì ti dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn ààrẹ ti mọ̀ gbówà kó lè bẹ̀rẹ̀ àti dọ́là àlà gbogbo àdádálẹ̀ kó wájá tí wọ́n bá mú wa àánú ní o ìṣìnà ní o wà dọ̀là àlà tó àánú á fìnà àti ìṣìnà àti àwọn tó ṣìnà gbogbo wọn kó wájá inú náà ni ẹ̀rọ ọ̀sán ábàyí kílẹ̀pọ̀ ẹ̀sìn wa

والسابقون الأولون من المؤاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه نقول توبة أنا نوى السابقون الأولون ألا وين سواجو أولا سواجو أولا أقوكو هنا وين سواجو من المؤاجرين والأنصار هنا ومؤاجرون أتوا أنصار أول مؤاجرون àwọn ansar àwọn sọ̀hábà ni àwọn tí wọ́n bá nábì sallallahu alaihi wasallam ṣe hijira láti Mẹ́kà wá sí ìlú Madina fahum al-mu'ajirun àwọn aláǹkè ní mu'ajirun àmọ́ àwọn tí wọ́n bá nábì tí wọ́n wẹ́kọ̀ Madina àwọn aláǹkè ní al-ansar ọlọ́wọ́ ń sọ̀rọ̀ ìkíní kejì àwọn méjèèjì من المهاجرين والأنصار إنهم مهاجرون أتوا أنصار قال والذين اتبعوهم بإحسان أتوا تنت الآن وانيا وصحابي أتنت لهم مهاجرون أتنت لهم أنصار تنت لهم بإحسان بلغاريا وانت لهم لو جارتيا وصحابي هوا قال رضي الله عنه وصحابي فتا قال لهم ولا تيانسوا wọ̀rọ́dù àní àwọn náà ti yọnu tọ́lọ́hun inú wọ́n dùn tọ́lọ́hun ọgbà lọ́wọ́ bá wọn gbọ́ wọ́n ṣe pẹ̀lú ọlọ́wọ́ bá wọn bó ti yẹ kí wọ́n ṣe wọ́n gbàgbọ́ bó ti yẹ kí wọ́n gbàgbọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá wọn wọ́n yìí mójútó àwọn ìjọsìn wọn eléyìí ẹ̀kọ́ mójútó fún ọlọ́hun ọlọ́lákàrà bẹ́ẹ̀ wọ́n bí Allahu bá sánú ọ̀tààlà wọ́n ó tún sọ fún wa لما تزور أمام àwọn هناك náà أسار في سورة fi في سورة الحشر قال والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم قال والذين جاءوا من بعدهم ألا وأن بدل أنصار أنصارك tó tàwọn sàábà ìtàn aláríwà nàbínà já omi bàdì ni àwọn tó bá tún wá dé tí wọ́n wá lẹ́yìn àwọn sàábà ní bàdì lẹ́yìn ìgbẹ̀dá àwọn sàábà lọ́tọ́ yẹkùnlù àwọn ọmọ àwọn sọ báyìí pé rọ́bùsánà jùfèrè lánàá wọn náà wọ́n bá wá o lánàá foríjì wá tàforíjì kú wá o nínà kò lè tàforíjì fáwọn ọmọ ìyá الذين سبقونا بالإيمان àwọn tí wọ́n ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ wọ́n ti fi gbàgbọ́ síwájú wa wọ́n ti fi ṣe olóore síwájú wa ẹni síwájú ni wọ́n níbi ìbádà níbi iman níbi fúlù níbi muhammadu gbogbo àwọn ọ̀nà kéèyàn máa ń gbà láti lò pẹ̀lú ọlọ́wọ́n bá àbí láti lò pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run ní àwọn ìwà tó dáa àtàwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn sàhábà ìwọ̀n ti sọwájú òǹsàbí kú náà nàgbàlì wọ́n ti síwájú wa lórí ẹ̀ ọlọ́láwọn èèyàn tó bá dé lẹ́yìn wọn wọ́n máa tọrọ fún àwọn sàhábà ìpè ọlọ́run foríjì wa òkú náà foríjì àwọn sàhábà àwọn ènìyàn síwájú ọjọ́ ti síwájú lọ pẹ̀lú ìgbàgbọ́ wọ́n lè àtẹ́jọ́ alùpùpù qulubina ghilla mọ́ wá fi kíní torí pé wọ́n lọ́wọ́ ọba náà ìwọ ni rọ̀húnmùn ìwọ ni ọba aláàánú jùlọ rọ̀hímùn ọba oníkẹ jùlọ. látara eléyìí aláàánú ti támọ̀ yìí pé àwọn tó wọ́n lẹ́yìn àwọn sọ ààbà wọ́n á máa tọrọ àdúrà fáwọn sọ ààbà tí wọ́n ti síwájú lọ tí wọ́n ti gbáwájú wa níbi ìgbàgbọ́ wọ́n ti síwájú níbi ìgbàgbọ́ àti ṣẹ́rí àti ibi ìbádà eléyìí ló fà ṣe pé ọlọ́run bá láàbí gíráǹtì wípé káwọn tó tún tẹ̀lé wọn tí wọ́n máa dé lẹ́yìn wọn ká máa ṣàdúrà fún wọn káni wọn bá ṣiṣẹ́ rí ni káni tí àwọn ò bá jẹ́ ìtẹ́wọ́gbà wájú ọlọ́run ọlọ́run ní gíráǹtì àdúrà táwọn tó ń bọ̀ lẹ́yìn wọn máa ṣe fún wọn. eléyìí eléyìí kẹta mọ̀ wípé àwọn sọ ábà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam agbọ̀dọ̀ jẹ́ kí gbogbo ìjọ ti wá kò sí ilé tiwọn torí pé àwọn ni alìjàmáà ṣe bá sọ pé àwọn sọ̀ábà àwọn sọ̀ábà àwọn náà pèlè sọ̀ábà asọ̀ábà àwọn asọ̀ábù muhammadu sallallahu alaihi wasallam òun náà ni umar ladina sahibu rasulallah wa ja'adu ma'ahu wa nasaruhu wa tahammalu din ونقلوه لنا فهم الواسطة بيننا وبين رسول الله أتنقل نسأل النبي أنا لو أتوبى النبي لك wọ́n bẹ pẹ̀lú ànábì wọ́n sì jago pẹ̀lú ànábì wọ́n rán ànábì lọ́wọ́ wọ́n ṣe faradà lórí ẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n si gbìyànjú láti jẹ́ kí ẹ̀sìn ọlọ́run tàbí rán ànábì

يريدون أن يهدموا الإسلام آه ما يقول لك أنا إمام بوا وصحابة إبوا وصحابة إبوا سولوني إمام بوا وصحابة إبوا ندوى محمد kódà ìmọ̀ bá wọn sábà ìbú ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí pé kó ẹ bá wọn sábà ìwọ̀n ẹ̀bá iṣẹ́ nílé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní fi wọ́n ṣe alámòjútó kò ní fi wọ́n ṣe ẹni tó bá ànábì sallallahu alaihi wasallam tí ó mọ̀ bá ànábì tí ó bẹ pẹ̀lú ànábì ó pọ̀ sí pé tó bá jẹ́ ẹni bú ni wọ́n ni ọlọ́run náà ṣe ní fẹ́ẹ̀kì ni ẹ̀ tó ló wá àwọn ẹni burúkú ó yan wọ́n ti ẹyẹ ànábì wa Muhammad ìgbà gbogbo ẹnikẹ́ni tó wá ní pé ẹni bú làwọn sọ́ọ́bà ó ń bẹnu àtẹ́lu ọlọ́run ọba nìyẹn Muhammad it means ànábì náà rí náà tó ní báwọn ẹni burúkú tó kó wọn mára ó ká ẹni burúkú mára ó so ó túbọ̀ sí pé ànábìsọ̀ aláàfẹ́lá òun náà kò mójútó ń tẹ́ni kó wá ṣe wọ́n ní kó wá pín ẹ̀sìn káàkiri kẹ́sì ń tẹ́sí gbáwọn èèyàn táwọn èèyàn lè sin láwọn bó ṣe kí wọ́n sìn ó wá gbẹ́sìn yẹn fáwọn èèyàn burúkú nílé àwọn sọ̀hábà so eléyìí máa túmọ̀ sí pé ogun ẹnikẹ́ni tí bá ń bá àwọn sọ̀hábà ń tó sọ ní pé ó ń bẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ mẹ́gbàá Muhammad ó yìí tó ń bẹ̀rẹ̀ àtẹ́lù ẹ̀sìn ọlọ́run ọba tó pàdé wọn tàwọn ọ̀rọ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó máa jẹ́ làwájú àwọn nǹkan tí a yóò máa jáde látara ìmọ̀ bú àwọn sàhábà annabi wa muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́yìn kíkà mọ̀ inú wọn bàbá yẹn pé ẹnikẹ́ni tó bá jẹ́ sí wípé kò mú ẹ̀sìn tiẹ̀ kò bá ẹ̀sìn ẹ̀ látara àwọn sàhábà pé bàkọ̀dì dọ́là ó ti sọnù wà fúta ó dẹ̀ ti mẹ́rẹ̀ẹ́dálẹ̀ wọn lẹ́sìn ìsinà ìsọnù yóò máa bẹ kátara ìmú nǹkankan wá tí ó ṣe ń táwọn sọ ábà tí wọ́n gbọ́dọ̀ tó dà nẹ́gbẹ̀rún Muhammad torí pé kò sí kìtà bẹ́ẹ̀ mú wá lẹ́sìn tí ó gbọ́dọ̀ mọ́ ní táwọn sọ ábà nínú tí ẹ bá mú nǹkankan wá tó ló wà lẹ́sìn àbẹ̀ lọ́wọ́ rẹ̀ wípé ẹ̀sìn wo wọ́n lẹ́yìn ìsìlámù yìí tí ọlọ́run fi ẹ̀sìn yìí rán ànábì ni tí ọba ànábì láyé sẹ́lẹ̀ àrẹ́bí sọ fáwọn sọ̀hábà ni tí gbogbo ń tí a bá máa pè lẹ́sìn lẹ́nu tí àwọn sọ̀hábà ló máa gbọ́dọ̀ wa gbogbo ń tí àwọn sọ̀hábà bá ti wá mọ̀ lẹ́sìn tí wọn ò mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn pa fi fi lọ́hùn kò lè jẹ́ ẹ̀sìn ni ẹ̀ yóò máa jẹ́ àdádálẹ̀ tó tako sunna nabi níta sì ń pè ní àdádálẹ̀ olóòní mọ̀ káà nàmínà ìbàdá àwòrán ìtìkọ̀dá gbogbo àwọn ìjọsìn àbí àwọn ìgbàgbọ́ àwọn àdì ọkàn awel akwal àbí àwọn ọ̀rọ̀ kan tá a mọ̀ sọ lẹ́yìn sàálẹ́ ìdẹ nínú ilẹ̀ kitabi wa sunna táwọn wo àwọn ọ̀rọ̀ yẹn táwọn ìgbàgbọ́ yẹn táwọn ìjọsìn yẹn kò ní ẹ̀rí kankan nínú tírà ọlọ́run bẹ́ẹ̀ ni kò ní ẹ̀rí kankan nínú sunna nàbà muhammad sallallahu alayhi wa sallam. fàyà bìrì gbogbo àwọn nǹkan wọ̀nyí àyàdálẹ̀ ni ó jẹ́ àìsànlá àti láńjẹ́ pé wáyé pé man amila amalan laysa alayhi amruna fahuwa raddun man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ìgbànikẹ́ni tó bá ṣe jẹ́ kan nínú àwọn iṣẹ́ ìjọsìn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò wá sí àṣẹ ọlọ́run kò sáṣẹ ọlọ́run lórí ànígbà iṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ iṣẹ́ yẹn ò ní jẹ́ ìtẹ́wọ́gbà àrẹ́rẹ́lẹ̀ ni ó mọ̀ jẹ́ níbi ẹ̀gbọ́n bá mi ẹ̀rọ sọ̀lá àti láńsọ wípé man àgàtà fi amúrinà àgà máa lẹ́ iṣẹ́ nínú fọwọ́ ọ̀rọ̀ dùn gbogbo ẹnikẹ́ni evidence kankan látọ̀dọ̀ náà wọn bá láà lórí evidence kankan látọ̀dà nẹ́bì lórí nǹkan yẹn amílì fọwọ́ ọ̀rọ̀ dùn ádàlù ẹni tó bá sí láyà ni o ẹ̀bùsọ̀ láàrín àti sọ fún wa ilé wa iyyakum wa muhdathatil umur fa inna kulla muhdathatin bid'a wa kulla bid'atin dalalah amílì ọjọ́ wa yín o ẹ̀ṣọ́ na gan o wa muhdathatil umur nípa àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀ṣọ́ra gan o nípa tẹ máa mú àwọn àdádálẹ̀ wa nú ẹ̀sìn nítorí pé fa inna kulla muhdathatin gbogbo àdádálẹ̀ tí yẹn bá mú wá bídíà ni ó máa jẹ́ o wa kulla bid'atin gbogbo bídíà tí yẹn bá lẹ̀ sí láyé dọ́láàlà bẹ́ẹ̀ ló sì pọ̀ láì máa yẹ eh. ó pọ̀ nínú àwọn àdádálẹ̀ táwọn èèyàn ń ṣe lásìkò táwà yìí nínú àwọn àdádálẹ̀ tó gbajúmọ̀ táwọn èèyàn ń ṣe lọ́wọ́ oní ẹ̀nàjọ́ ọjọ́ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n pè ní mọ́lìdì nàbí nínú ẹ̀nà àwọn àdádálẹ̀ tí wọ́n táwọn fẹ́ fi ṣe náà tó pẹ́ kó gbẹ̀yìn tó bá ṣe pé ẹ̀sìn ni àwọn sàhábà ó yẹ kí wọ́n yẹ kí ni o kí wọ́n gbọ́ ẹ́dọ̀dà nàbì ó yẹ káwọn náà lè ṣe ara wọn sàhábà kí wọ́n ṣe àwọn tábìín ààrẹ nìkan tó dẹ́gbẹ́ dà nàbì lẹ̀ àwọn tábìín tábìín ààrẹ nìkan tó dẹ́gbẹ́ dà nàbì lẹ̀ níbo wá ti wá sí dọ́jọ́ dà nàbì wàkẹ́ bẹ̀rẹ̀ kó nà mọ́rin nàbí ìbádá bọ́ọ̀ wá nàbí ọjọ́ nàbì ìjẹ́jẹ́ ìjọsìn nígbà tí àwọn alukòrónà lè mọ̀kàndẹ́lá àwọn sẹ́ńtúrì tó lọ́lá jùlọ tí wọ́n ṣe kí ni tí wọ́n ò mọ̀ rí wọ́n ò ṣe é wọ́n ò mọ̀ rí báwo mọ́lẹ́ gẹ́bí ìjọsìn wọ́n ò ṣe é gẹ́bí ìjọsìn báwo ló ti wá fẹ́ jẹ́ ìjọsìn láti pè táwọn wáyé ṣe lé náà nínú àwọn àyádálẹ̀ ilé ìtàwọn èèyàn ń ṣe àgbọ́n láwọn ṣe ọjọ́ bí ànábì nígbé ní oṣù ọbẹ̀ àwọn ó ti ẹ̀já sí wípé ìyapa ń bẹ àwọn olùmọ̀ ìpè ṣe ọjọ́ kejìlá nínú oṣù Rabiul Awwal tó ní wọ́n bí ànábì ni àbí kìí sọjọ́ yẹn àwọn ọ̀rọ̀ pọ̀ táwọn olùmọ́sọ àmì ìlẹ́jọ́ ni àmì ìlẹ́jọ́ yẹn kọ́ àmì on the nine ni nínú oṣù Rabiul Awwal àmì ní rárá o on the eighteen ni àmì ní rárá o on the seven ni nínú oṣù Rabiul Awwal kò sí clear evidence tó fi hàn wá ipe ọjọ́ kejìlá nínú oṣù Rabiul Awwal táwọn èèyàn máa ní àwọn ìṣẹ́jọ́ ọjọ́ ànábì fóònù ọjọ́ ànábì amóhùnilẹ̀ wípé ọjọ́ kejì láì nínú oṣù rọ̀bí àwà olè lẹ́sẹ̀ láti là ń fún sọ tí wọ́n mú ní ọjọ́ ọjọ́ ànábì yẹn kìí tó rìnlẹ̀ jù ní pé ọjọ́ fún ànábì ni kò ṣe ọjọ́ ọjọ́ ànábì torí pé ààrí ẹ̀rí kankan tó múnádóko tó lè fi hàn wá dájú wípé ọjọ́ yìí ni wọ́n bí ànábì Muhammad tó bá ti wà nígbà yẹn náà ni wọ́n bí ànábì ǹjẹ́ ànábì sọ̀rọ̀ láàá sọ̀lá ó yọ fún àìkú ọjọ́ yẹn ká máa fi ṣe ọjọ́ bí òun tó tẹ̀ ànábì yẹn gẹ́gẹ́ rẹ̀ tí ó máa mú ọjọ́ kejì láyé oṣù ọdún awan kó máa lọ́jọ́ ìdára rẹ̀ kó tẹ́ ìgbà táwọn bákìrì tó jẹ́ kàlífà pé tí ó mú ọjọ́ yẹn ní tí wọ́n máa fi ṣe ayẹyẹ ìgbà tí wọ́n bá pè lọ́tán ọdún méjì àti bí oṣù mẹ́ta ó márùn òun náà jẹ́ oúnjẹ kàlífà olùdó ọdún mẹ́wàá lórí oyè kò sí kí ni o kò sọjọ́ ọjọ́ ànábì sallallahu alaihi wasallam osùmánù ó lọ́dún mẹ́tàlá thirteen years lórí oyè kò sọjọ́ ọjọ́ ànábì Muhammad afọwọ́ ali òun ló jẹ kàlífà lẹ́yìn Umar ó lọ́dún mẹ́rin kò sọjọ́ ọjọ́ ànábì lẹ́yìn ìgbà yẹn ọmọ ali tẹ̀bọ̀tì hasan ó kúrẹ́ padà yé kí ni ó padà jẹ́ kàlífà ní oṣù mẹ́fà kò sọjọ́ ọjọ́ ànábì abọ́sí àwọn asiru al'umariya ẹni àkọ́kọ́ tí ó kọ jẹ olórí àwọn musulmi lásìkò àwọn umariya wọ́n ni ma'ariya tó ibi na bí sufistan owó tó náà lò kò sí gini kò sí gẹ́gẹ́ annabi bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ yazid òun náà dé kò sí gẹ́gẹ́ annabi umar ibn abdul òun náà wá kò sí gẹ́gẹ́ annabi bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wá kọ́ káàkiri bá yóò dáadáa tún àbáṣíyà lẹ́gbẹ̀ẹ́ dáadáa àbáṣíyà àwọn náà ṣe kí ni ọmọ tí wọ́n pè ní jẹ́jẹ́ ẹ̀mẹ́ kó tó di wípé nígbà tó di bí century four hundred years lẹ́yìn sẹ́dẹ̀ sọ̀lá sí làn lọ́tọ́ láì tí wọ́n ń gbóòórùn tí wọ́n pè ní mọ́lì nàbí eléyìí ní àwọn àdádálẹ̀ lẹ́yìn mọ̀tọ́ lọ́wọ́ bá àwọn àtàlà gbàgbà wípé àríyáwó àtìmọ́lùtù lákòm dínàkòm wa àtìmọ́mùtù àríkòm ní ìmátí wọ́n wà dé tù lákòm ìsìlámà dínà ọlọ́run lẹ́ni ò ilé anábì àkàmọ́ntì lẹ́kùn dín lẹ́kùn mo ti kọ̀m̀pléètì ẹ̀sìn fún ẹ o ẹ̀sìn sáàmù yìí o ó ti pé kò sáfi ikú kankan mọ́ bẹ́ẹ̀ ni ò sí àyọkúrò àkàmọ́ntì lẹ́kùn dín lẹ́kùn wà àtìmọ́mùtù àlẹ́yìnkùn ní ẹ̀mọ́tì mo ti parí ìdẹ̀ra mi sínú ẹ̀sìn yìí mo ti parí ẹ̀lẹ́yìn lórí ìdẹ̀ra ń bẹ mẹ́sìn ìsìláàmù ẹ̀sìn ìdẹ̀ra ni ọlọ́ni mo ti kọ̀m̀pléètì ìdẹ̀ra yẹn wà wà bí mo yọnu sí islam gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́mọ̀tìsì tẹ́mọ̀tì náà ọba tẹ́mọ̀tìsì náà ọba láà tẹ́ẹ̀tì ojú rí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé ọlọ́run ọba láà ó yẹn ẹ̀sìn islam fún wa ní tẹ́mọ̀tìsì òun ọlọ́run tàbá mọ̀ pé a ní ìdí ìdùnnú ọlọ́run ìyọnu ọlọ́run àbú ọlọ́run àlùjọ́nà ọlọ́run tàbá mọ̀ pé a ní ìdí ẹ̀ àbíkájú kí ni o kẹ́kẹ́ islam islam yẹn ni ànábì ọlọ́run ọba láàánú ọlọ́run ní òun ti complete ẹ̀ báwo wá ni nítorí ọlọ́run ọba láàánú pé òun complete ẹ̀ sí ǹjẹ́ nínú tọ́lọ́run ọba láàfà ànábì ìjọ náà ọjọ́ ìjọ ànábì mẹ́mẹ́ kò sí bẹ́ẹ̀ so àìwá sí bẹ́ẹ̀ náà rẹ̀ ẹ̀sìn dẹ̀ sí pé gbogbo ń tá a bá fẹ́ mú wá tó tó wá máa jẹ́ ẹ̀sìn táàmù wá ti bọ́ lẹ́sìn ó gbọ́dọ̀ jẹ́ sí pé ní tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ síwájú kọ́lọ́run ọba láàánú kó tó complete ẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ọba láti complete ẹ̀sìn tán ni ẹ̀ẹ́ tọ́nà bí ti wá lọ tán láti wá mú wá kò lè gẹ́gìrì kò lè jẹ́ ẹ̀sùn. eré náà àlàyé yóò mọ̀ jẹ́ ká mọ̀ nípa wípé kò tọ́ o ká mọ̀ mú àdádálẹ̀ kankan wá nínú ẹ̀sùn kò tọ́ ká mọ̀ mú nǹkankan wá eléyìí tí ó sí evidence látọ̀dọ̀ ọlọ́run ọba kò sí evidence látọ̀dọ̀ nẹ́bà Muhammad bẹ́ẹ̀ láti rí nínú ìṣèjì àwọn sábà àwọn tọ́lọ́wọ́ ọba láti yọnu títí wọn gbogbo ohun tó bá ti wá takò bẹ́ẹ̀ fàyà bídíà bídíà ni ó mọ̀ jẹun. ní tẹ̀síwájú bàbá ètò ń tẹ́lẹ̀ àyè sí wa ó yẹ ká mọ̀ wípé ó wá mú ọ̀rọ̀ àfáwà Umar ibn Khattab wọ́n wá kọ́ ara Umar ibn Khattab radiyallahu anhu لا عذر لأحد في ضلالة ركبها حسبها هدى ولا في هدى تركه أتبه دلالة فقد بينت الأمور وثبتت الحجة وانقطع العذر bàbá ti dàbọ̀ ayé afọ́wà ọmọ ọmọ ìkàtọ̀m ọbí aláwọ̀ kọlọmbà ni yọ́nù sí ọni na ọdúnrà lè àádìn kò sí àtúnlì bẹ́ẹ̀ nìkankan o ẹnìkankan ò ní àwíjàre o ẹnìkankan kò ní ní excuse fi dalalatin nípa àánú kan nípa ìranù kan nípa àdádálẹ̀ kan tó ò mú wá tó lè fẹ́ rọ̀ tí bá ènìyàn wá ń ṣe ó ń ṣe àwọn àdádálẹ̀ yìí àti bá àhúdà ọ̀rọ̀ lérò pé dáadáa ni ó lérò pé ìmọ̀nà ni gbogbo tí wọ́n sọ jáde ànábì àánú ni ìmọ̀ sọ jáde ànábì àánú ni ṣùgbọ́n wọ́n ń ṣe àwọn tó ń ṣe àti àhúdà ah, wọ́n lérò pé ọ̀nà ọmọ nì wọ́n lérò pé àwọn fi ń ṣe náà nì wọ́n lérò pé àwọn fi nífẹ̀ẹ́ ànábì nì wọ́n lérò pé àwọn fi ń gborúkọ ànábì ga wọ́n lérò pé àwọn fi ń ṣe ìrántí ànábì nì ẹ́ àfáwà Umaru ni gbogbo ànù tí yẹn bá mú wa àdádálẹ̀ tí yẹn bá mú wa tó ń ṣe tó wá lérò wípé ó láwíjàre o wọ́n dá fi ìwúdàn bẹ́ẹ̀rẹ̀ nìkan kan ò tún ní láwíjàre kò ní excuse nípa ìmọ̀nà kan sàrákàwù tó gbẹ́jù sílẹ̀ tó ṣe àti bàwò dọ̀lára tó wá lérò pé ànú ni kó tọ̀ sí gíní èmi lérò pé ànú ni mo kẹ́ bídà ni ò jẹ́ ń ṣe àtúntún náà ni ebi o mọ́ ní o mọ̀ òdé bẹ̀ o kò ní ká skúlù fún yẹn kankan o nítorí pé fakọ́dé bó yé náà tó ọmọ gbogbo alámàrí tó bá súnnà mu ó ti ṣàlàyé ẹ̀ fún wa gbogbo alámàrí tó ṣe dédé bídíà ó ti ṣàlàyé ẹ̀ fún wa báwo ló ṣe máa ṣe bídíà kan tí wọ́n máa máa lérò pé ìmọ̀nà ni àbófin ìmọ̀nà kankalẹ̀ wọ́n máa lérò pé mo rò ni ni ò jẹ́ ń ṣe wọ́n ti ṣàlàyé gbogbo alámàrí fún wa o àdáríṣà aláàṣàlà kò fi wáyà principles táàfin máa dáa ní tí ó bá jẹ́ àdáda lẹ́mọ̀ nínú ẹ̀sìn wàtọ́bá sátẹ́lẹ̀ òṣìṣà ẹ̀rí ó ti sátẹ́ ni o ẹ̀rí ti rí ẹ̀rí ẹgbẹ̀dọ̀ ọlọ́run ẹgbẹ̀dọ̀ nẹ́bì ó ti rílẹ̀ nípa tí a mọ̀ sí ọ̀nà ọmọ àti nípa tí a mọ̀ sí ánù gbogbo ẹ̀ ló ti yékéyéké wà nǹkan tó àlè ọ̀hánzúrò ẹ̀sùs ẹ̀mí ò mọ́ ni tí mọ̀ pé wípé ẹlòmí ò máa ṣe nǹkan tí ó máa di àánú tí ó máa wá lérò wípé ìmọ̀nà ni eléyò ní lẹ́kùsì àríkì àmà ọ̀ tí ó bá sọ́nà àtàrà ọlọ́wọ́ bá sọ fún wa ó ń sàyé fún wa nípa àwọn èèyàn tó tó pé wọ́n máa lérò èrò náà tí wọ́n máa fi ṣe nǹkan wọ́n ní wẹ́ẹ̀rí fún nǹkan ṣe wọ́n máa ní àmúlérò kó dáa àmúlérò kó dáa ọ̀rẹ́ ti kọ̀ fún láyé pé ìnà gọ́nù láàrókì ní ìmìnà àpìṣe à mọ́rọ̀ ní èmi ò báyìí ni èmi ò báyìí ni ma lérò yẹn kò lè fúnni lódòdó ọlọ́wọ́ sùkánù àtàrà ọ̀rọ̀ ẹ̀rá wọn tó ti ṣìnà wọ́n mọ̀ wá kọ̀ǹfíìsì àwọn èèyàn wọ́n lójú ọ̀nà ọlọ́run wọ́n máa fi àwọn nǹkan tí ó dalé wọn lọ́wọ́ wọ́n sàbò na anáwọn mọ̀ tàdú wọ́n mọ̀ wá lérò wípé àwọn mọ̀nà wọ́n mọ̀ lérò pé orí ìmọ̀ràn àwọn wà wọ́n máa ṣe àyádálẹ̀ wọ́n wá máa lérò wípé ìmọ̀nà ni wọ́n máa mú tí ò sí mẹ́sìn wa wọ́n máa wá lérò wọ́n máa ṣe àádọ́rẹ̀ wọ́n máa lérò nípa wọn bẹ̀ lórí ọ̀nà ọmọ ọlọ́ọ̀bá ayàtẹ́lá ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀tẹ́lù wọn níbo ní ọlọ́ọ̀bá ní innahum innahum ittakhadhu shayatina awliya'a min dunillah wa yahsabuna annahum muhtadun ọlọ́ni àwọn ẹni wọ̀nyí innahum wọ́n ti mú àwọn ṣaitan àwọn èṣù wọ́n ti mú wọn ní ọ̀rẹ́ ayò wọ́n ti mú wọn ní olùgbọ́wọ̀ sí lẹ́nu wọ́n ti mú wọn ní ẹni tí wọ́n máa gba ìmọ̀ràn ẹ̀sìn nǹkan lọ́wọ́ wọn mìndúnilá nídẹ̀yìn ọlọ́run lókè ọ̀dọ̀ ọlọ́run bàlá òun ni iye ká ti gba gbogbo jẹ́rẹ́ fi sí lọ́run ìtọ́lẹ́gẹ̀dẹ̀ ọkàn inú ọ̀rọ̀ ọlọ́run inú ọ̀rọ̀ anábì ibẹ̀ láàlọ́ tí ọlọ́run ni àjẹ̀dọ́ kan bikini tó ní àṣẹ bikini òun láṣe ṣùgbọ́n ẹni wọ̀nyí إنهم اتخذوا الشياطين أولياء وتموا والشياطين وتموني أريايو من دون الله إذا يولون فوانشي أواني ويحسبون أنهم مقتدون أولا أنلروا إفاهم لكنوا أوان بلوريانا إلي يجب كما يوا àtàwọn àyà oríṣiríṣi nípa wípé ẹmọ́jà tẹ̀lé tẹnu wa o ẹmọ́jà ká àwọn èèyàn kan sọ àwọn èèyàn kan sọ láìsẹ́ rí gbogbo ohun tí a bá ti ń tẹ̀lé àwọn èèyàn wípé wọ́n sọ báyìí lèmi náà fi ń ṣe wọ́n ní kíní ò dání ò jẹ́ ń ṣe àwọn nǹkan wọ̀nyí ibi àrùn ló máa ń kíni òun ló máa ń fani lọ ohun tá a fẹ́ ṣe nínú ìjọsìn àbínáwẹ́jáde ọkàn rẹ̀ nínú ìgbàgbọ́ ayé láti rí wípé wá àfọkọ̀lìkẹ́tà bá wọ́n sùn náà ó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe déédéé sùn أن ندوى محمد صلى الله عليه وسلم داني أشد دين كوا بوا صحابة جوات الضايع تما في جوان السبب لينا قلت أسؤال فيه وذلك أن السنة والجماعة قد أحكم أمر الدين كله وتبين للناس فعلى الناس الاتباع أباني eléyìí tá a sọ yìí anna sunna ẹni tá a sọ ní sunna olóòrùn gbogbo àwọn iṣẹ́ eléyìí tó wá tó dànẹ́bà Muhammad wà ní jama'a àwọn iṣẹ́ yìí tá ní pé àwọn iṣẹ́ tó wá tó dànẹ́bì a máa ṣe wọ́n ní ìbámu sí tó ti àwọn jama'a ní ìbámu sí tó ti dédé in táwọn àbá ṣe ṣe ìgbàgbọ́ tí wọ́n rí kí ni tí wọ́n gbàgbọ́ eléyìí ni kálọ̀ ọmọ ìpé anna sunnata wal jamaa qad ahkama amra ad-dini kullah gbogbo àti súnnà àtàwọn sàhábà yìí wọ́n mọ̀ ti fún wa wọ́n ti sàlàyé amra ad-din alámọ̀rí ẹ̀sìn wa kullah pátápátá gbogbo ẹ̀rẹ́ sàlàyé fún wa bẹ́ẹ̀ ni wọ́n sì gbé kalẹ̀ ní ètò bá ìtumọ̀ ọlọ́wọ́ bá láàmú ó bá òye mu pàtàbáyà rẹ̀ náà elédè kírẹ́ sáwọn èèyàn nǹkan tí sọ́nà tó sàlàyé fún wa ilé kírẹ́ nǹkan tí àwọn jàmá àwọn sọ́ábà tí wọ́n dúró lé lórí ilé náà kírẹ́ fàálà náà àrètìbà ó wá ti dú ara yàn fún gbogbo ọmọ èèyàn pọ́npátá àbùkátà àbùkátà láti rí pé àlètíbà ayé láti máa tẹ̀lé súnà ànábì ni sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni a ti máa tẹ̀lé súnà yìí ní ìbámu ní ìtò ti lérí sahaba ẹ̀yìn káṣe súnà yìí káṣe ìsìláàmù yìí ní ìbámu sí táwọn sọ ábà tí ó gbá lè wà lójú kan kó mọ́ jẹ́ pé nǹkan táwọn sọ ábà bá ṣe yóò yàtọ̀ sí nǹkan táwọn ṣe níṣẹ́ lọ́wọ́ bá ara ìtẹ́lá ń sọfà pé wà á tọ́sí mu bí hablillahi jami'an wà là tafarraqu ọlọ́ ni gbogbo yín bọ́ wáta wà á tọ́sí mu bí hablillahi ẹ di ọmọ òkun ọlọ́run ẹ di ọmọ òkun ọlọ́run jami'an lápapọ̀ wà látàfàrakù ẹ má fọ́ yẹlẹyẹlẹ o ẹ má fọ́ ká yẹlẹyẹlẹ ẹ dì ọmọ ẹjọ́ kan ẹ ṣe nǹkan kan náà ilé ìjẹ́kẹ́ mọ̀ ìpè ìrọ́ṣẹ́ tí wọ́n lọ́tọ̀ kó takò ní táwọn àbá ṣe ara ìfọ́ ẹ̀sìn kan lélẹ́yìn tí ó pẹ́lú àwọn àbá tààlà ní pé ولا تكونوا كالذين فرقوا دينهم فكانوا شيعا ọlọ́wọ́ bá ṣọ́nà tẹ́lẹ̀ sọ pé ẹ má ṣe dàbí àwọn tó ṣe pé farraqu dinahum wọ́n fún ẹ̀sìn wọn wọ́n fọ́n kẹ́rẹ̀ ẹ̀lẹ́ wa kanu shi'a nígbàkúwà di part part ọ̀tọ̀ ní dáwọn ilé ìṣe ọ̀tọ̀ ní dáwọn ilé ìṣe ọ̀tọ̀ ní dáwọn ilé ìṣe ọlọ́run wá sọ fún anábì pé last time ni wọ́n fi ṣe yìí gbẹdẹ́gbẹ́ kò mú wáyẹn ó sì ó sọ fún mọ́sọ̀ pọ́tẹ̀ yẹn kan lórí wọn o lásìtà mẹ́rin wọn fi iṣẹ́ gbogbo nígbà kún mú wáyẹn tí ó bá ti tẹ́ mú ó sí ara wọn o ìnàmà àmọ̀rò ila Allah gbogbo ẹnikẹ́ni tó bá tún ṣe nǹkan míì tó bá tún mú nǹkan kan wá tí ó tọ̀ sí bá nàbí ṣe mú lẹ̀ ọlọ́ni ìnàmà àmọ̀rò ila Allah ọ̀rọ̀ wọn lọ́dọ̀ lọ́n ọlọ́wọ́ bá sọ́rọ̀ dáadáa ní pé ọ̀rọ̀ ogbó wọn ọ̀dọ̀ náà ló wà fún mayunabihum bima kanu yaf'alu gbogbo tí ń kálukú tí ó bá ta nẹ́bí mu òjẹ́já kò wọ́n ti pàátá tí ó bá ta wọn sábà mu ọlọ́ọ̀bá ni a fún wọn nírò ní màkà ní oúnjẹ fánú pẹ̀lú tí gbogbo wọn ni tí wọ́n ṣe nífẹ́ ẹ̀rí ìfọ́ká táwọn èèyàn mú nínú tí ó mọ̀ fán nínú tí ó mọ̀ mú kí àlè ó mọ̀ kò mọ̀ fọ́ká rẹ̀ ẹ̀lẹ́ òun náà ni kí ẹni fẹ́ mọ́ lọ mú tiẹ̀ wá kó má fi ṣe eré níta nàbí ṣe kí yóò fẹ́ máa mú tiẹ̀ wá kó má fi ṣe déédéé àgbọ́yé táwọn àbá àgbọ́yé tó nàbí wa Muhammad eléyìí ó mọ̀ fún wa káyẹ̀rẹ̀ yẹn lẹ́ gbogbo àwọn fúrọ́k sáfìdì fúrọ́kù dọ́ọ̀là gbogbo àwọn fúrọ́kọ̀ tí wọ́n jáde ní Islam pátápátá gbogbo wọn gbogbo wọn pátá wọ́n di fúrọ́kù dọ́ọ̀là látara wípé wọ́n mú àwọn ẹ̀sìn wọn àti àgbọ́yé ẹ̀sìn wọn wọn fi dédé tàwọn sọ́hábà àwọn míì ọ̀tọ̀ ní bá nábì bí súnnà ṣe gbé kalẹ̀ fún wa ọ̀tọ̀ ní táwọn ṣe kí ní táwọn dírọ̀ mọ́ àwọn míì láwọn fẹ́ ṣe intanẹ́bì mú wa ṣùgbọ́n wọn lo ìlànà táwọn sọ́hábà lò ìmọ́wàá lo ìlànà táwọn sọ́hábà lò ó mú wọn ṣe kí ní o ó mú wọn yẹ̀bàrá kúrò jọ́nà títọ́ táwọn bá fẹ́ ṣínà agbọ̀rọ̀ make sure yí pé ká má yapa àwọn sàábà ká má yapa àwọn sàábà tìrìpáyà sọ́lá ó ti kìlọ̀ fún wa àyẹ́bí ní pé ibi àríṣe ẹ̀rìbáàrí mú sáàríà àyẹ́bí sọpá pé fa'ináwò man yẹ ìṣìmínkùn fasayarọ̀ tìláfàn kẹfẹ́rọ̀ fa'aríkùn bí sunnati àyẹ́bí ní pé láìpẹ́ ó ń bọ̀ wáyá o fa'ináwò man yẹ ìṣìmínkùn ẹni tó bá wá ń ṣẹ̀mí láwọn àsìkò tó ń bọ̀ yẹn fàtàyára ọ̀sẹ̀láfà ń tẹ̀sí rọ̀ ẹ padà rí àwọn oríṣiríṣi ìyapa ẹnu ẹ padà rí oríṣiríṣi àwọn fíríkọ̀ ẹ àwọn jàmáàtù kìíní kan àwọn jàmáàtù kìíní kan àwọn jàmáàtù kìíní kan ẹni jàmáàtù kìíní kan tí ká kó ọmọ mú sí ẹwà arábìnrin yóò padà ṣẹlẹ̀ o kan ẹ ẹ mọ́ tẹ̀lé àwọn ìlànà àwọn èèyàn kan kí ló bá súnà mú kí ni súnà sọ kí ló ń bẹ́ lókè jábọ̀ àsúnà pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà ìntànàbì ní àlèfí free nínú àwọn aburú tí àwọn ààrẹ elefrak àdọ́ọ́lá wọn kó sínú nìyẹn gbogbo aburú eléyìí ti ń bẹ lọ́wọ́ àwọn fírikọ̀ àwọn fírikọ̀ fírikọ̀ àwọn páàtì páàtì tó ń ya inú ìsìlámù aburú ọwọ́ wọn ìntànàbì free fún bẹ́ẹ̀ òun náà ni pé kádìrọ̀ mọ́ sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam. sallam torí pé àwọn tí ó bá dúró sunna nabi wáyé àlè fẹ́rẹ́kọ́ tó annajiya àwọn ni fẹ́rẹ́kọ́ tí ó yege tí ó là nínú iná tí ó là lálùkì àmà tí ó firi kúrò níbi ìbẹ̀nà àtẹ́lù òun náà nìyí tó bá yege ni gbogbo fẹ́rẹ́kọ́ tó bá yẹ pé ni ó ṣe déédéé nǹkan náà ń bẹ lórí ẹ̀ ó dẹ̀ ṣe déédéé nǹkan àwọn sọ́lábà ń bẹ lórí tìrìpá ní sọ̀lá sàn ó jẹ́ kóyé wa ipa àwọn àlùfíkọ́tù náà di à ẹ̀ wọ́n bèèrè ànábì pé nígbà tí ó ní jẹ́ àwọn àlùmọ̀ máa fọ́ká ni yóò là ń bẹ̀ ni ó là ànábì yẹ ni mankana alamísìmá ana àléyìn wa sábì gbogbo fúrikọ̀ gbogbo àwọn èèyàn kan tó máa ń bẹ lórí tí ìnànàbì ń bẹ lórí ẹ̀ wọ́n tó lórí súnnà ní ànábì níbi ọ̀rọ̀ gbàgbọ́ wọn níbi ọ̀rọ̀ jọ́sìn wọn lórí ọ̀rọ̀ gbàgbọ́ wọn lórí ọ̀rọ̀ jọ́sìn wọn ọ̀rọ̀ bálò wọn ọdún sórí súnnà ànábì wọ́n àbí wọ́n dẹ̀ dúró lórí súnnà lórí ìlànà táwọn sọ ábà yegé ni ibẹ̀ ni yegé wà ibẹ̀ ni ipas pípáàs ibẹ̀ ló wà nípò olódodo fàmága bàdàlẹ̀ àpé ìlàjọ́lá lẹ́yìn òdodo kílókù ànù ni o òdodo oníkátẹ̀lẹ̀ súnnà nábì káàsì ìlú súnnà yẹn ní ìbámu sí bí àwọn sọ ábàbá yìí kíni tó bá ti gbọ́ lo súnnà ti tiẹ̀ ní ìbámu sí bí àwọn sọ ábà ṣe lò ó tí ò gbọ́ súnnà ti ẹ̀yẹ ní ẹ́ ó ti takò òdodo nìyẹn kò dẹ̀ sínú tó kù lẹ́yìn òdodo tó ju tó ju lọ náà ti bọ́ sínú àánú o ẹ̀rí látara ìmọ̀ ìtakò àwọn sàábà látara ìmú nǹkan míì wà tí ó takò àwọn ilé ilé o ti rin oko ti o láti rí wípé a ní máa ṣe àwọn nǹkan eléyìí tó máa tako sunna ká bá ti ṣe tó tako sunna bídí àlàmúwà ẹ̀rùn gbogbo ìṣe kọ̀ọ̀kan kò wá sí ẹ̀wọ̀n fíríkọ̀ tó ń bẹ tó lò ní dáadáa ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti gbé àwọn fíríkọ̀ yìí tá bá ti gbé ara wọn ìpínlẹ̀ ara wọn tí wọ́n ti gbé sórí àdádálẹ̀ fíríkọ̀ ẹ̀tìrì fíríkọ̀ tó àdọ́ọ̀lá àwọn náà kò sí kọ́mọ̀ ní dáadáa náà náà tí wọ́n ń ṣe ṣùgbọ́n aburú tí ń bẹ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe é ṣe kó pọ̀ ju ẹ̀dẹ́kadà tí ń bẹ ń bẹ lọ nígbà tí aburú bá yẹ ti pọ̀ ju dáadáa lọ ẹlẹ́gbẹ́ pé aburú náà ní nǹkan náà gẹ́gẹ́ pé kò sí ọ̀pọ̀lọpọ̀ síta nínú gbogbo àwọn fírọ̀kù eléyìí ti ń bẹ nínú Islam tí ò ní lọ́wọ́ lórí bẹ́ẹ̀ ni máa nínú àwọn ìgbàgbọ́ eléyìí tí ò bójú mu tí ò bá súnà nábì mu eléyìí tí ò bá ìlànà àwọn sọ́ọ́bà mu ẹgbẹ́ máa rí àwọn ìṣe míì nínú àwọn ìṣe tó tako súnà àbí àwọn ìṣe míì tó tako ìlànà àwọn sọ́ọ́bà àbíkẹ́ máa rí àwọn àgbáyẹ̀sì ní tó pé nínú alukur'an ọ̀pọ̀lọpọ̀ wọn a máa mú àwọn ẹ̀rí wánú alukur'an nígbà tó lọ́wọ́ bá sí ara tààrà tọ́lọ́ ní wípé ẹ̀yin èèyàn ẹ̀fọ́kẹ́lórí ilẹ̀ ayé ilẹ̀ ẹ̀ kẹ́ ẹ فانظروا كيف كان عاقبة المكذبين أو الظالمين كاوون تلوى بس الله تعالى توفي سي إكاين فهو لابو سيئا فهو كفريا يبقى بيلا واني أين لو إلى أربعين فوري بي فورتي ديز ayé àwọn èèyàn kọlọpọ̀ míì tí ó pé àgbọ́yé tí wọ́n gbọ́yé níbi áyà yìí ó takò ń gbogbo àgbọ́yé kẹ̀kẹ́ yẹn bá fẹ́ mú wa tó ní àyà ìwà ní Quran ó wá pòsì ẹ̀ fún wa and very good ó ti tú àyà yẹn ǹjẹ́ báwo làwọn sọ abàṣẹ gbọ́ àyà yẹn rí àwọn ẹlòmíì ọ̀kan ní pé ìyànàbì ní Al-Quran má ṣe gúnrí kúò lọ́dọ̀ àwọn tó lè pé wọ́n máa rántí Ọlọ́run bèlèkòdó wé wọ́n àtọ́ wọ́n rántí Ọlọ́run láàárọ̀ wọ́n sì rántí Ọlọ́run nírọ̀lẹ́ Ọlọ́run ni má gúnrí kúò lọ́dọ̀ wọn

ǹjẹ́ ànábì ó máa ń kó àwọn sọ̀rọ̀ àbájọ wọ́n ti pé láàárọ̀ akọwájọ wáyọ sàtàr wọ́n jọ sí ìrántí ọlọ́run lápapọ̀ tó wá tó dìrọ̀ lẹ ẹ́ wọ́n tó yí kí ni wọ́n ti pé àwọn jọ láìlà áìlàlá láìlà áìlàlá lóòtọ́ lọ́wọ́ bá láàrin ká máa sọ láìlà áìlàlá láìlà áìlàlá tó dá ní ẹ̀ẹ́ta lọ́wọ́ bọ́ọ̀lù àwọn ti fi practicalize ẹ̀ ànábì ọlọ́wọ́ bá ní pẹ́lá ó sọ láìlà kalẹ̀ fún bọ́ọ̀lù ọdún tí wọ́n ṣe láìláìlá tiẹ̀ tó máa ń kọ́ ọmọ ń kọ́ wọn lálé wọn jù àtàwọn aládùúgbò wọn ipò yẹ bàbá wa o yẹ pé bàbá sẹ́kùlé o káàdé láìlá àìlànà àṣìláfóònà àṣìláfóònà àṣìláfóònà àṣìláfóònà. a rí pé anábìkan sọ àmọ̀ wá kóra jọ àmọ̀ wá ṣe àgbáfẹ́ àmọ̀ kóra jọ rọ̀lẹ́ ẹ̀yìn ìrọ̀lẹ́ Friday àbí àwọn ọ̀rẹ́ láàrin mọ́kútà ẹ̀rí ṣáì àwọn bí fún aláwọ̀ àṣẹ́ ọ̀tọ́ àmà ṣe àkàrù sọ̀bá wa sáré mọ́ta fún ẹ̀yìn ṣe pọ̀ ìjọkùnrin ṣe tiẹ̀ ni. àbí òkè sábàsálámọ̀tọ̀ lórí irun àwọn ìgbà mọ́nà astaghfirullah astaghfirullah astaghfirullah Allahumma anta salam wa minka salam تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير تجد àwọn tánà ní sàlá àtìlámọ́ ń kàdé alábìrì ọmọ sàkàr lẹ́yìn bàtà bá sálámọ̀ lórí irun bóòlù alábì ṣe máa ń ṣe àkàrù yẹn pẹ̀lú àwọn sọ̀hábà tọ́wọ́ ọmọ ń sípa pọ̀ ní tó bá ń sálámọ̀ tó ẹnìkan máa ń báàkì tàdáàrí mi máa ń báàkì ọmọ àjọmọ́ ṣe pé asàfùlà asàfùlà asàfùlà aláwọ̀má tàṣàlà wà mí tàṣàlà síbẹ̀ làwọn sọ bá ti wọ́n ṣe ni síbẹ̀ làwọn sọ bá ti ṣe ni alẹ́tọ̀ àṣẹ́rù yẹn ànábì ni a máa ṣe a máa gbọ́dọ̀ wò ó báwo lànábì ṣe ṣe káàná tó ṣe nínú àwọn sọ́ọ́bà ó ní àmì tó mọ́ fi mọ̀ wípé wọ́n ti kéwòn tán mọ́ṣáláṣí sígá o wọn sáàtìkárì wọn yára ọ̀dà ikú wọn ti kírun wọ́n yẹn sílẹ̀ pọ̀pọ̀ nígbà wọn ti máa ń bọ̀ kọ́ra ti kírun tọmọ sáàtì òye kọ́ ọmọdé káwọn bá ń fẹ́ gbé ni kọ́mọ sáàtìkárì. nígbà wọn sọ wọ̀nyí ó ká dábà súnà ó tako súnà àdọ́lẹ̀ ni ó máa jẹ́ fìlìfìlìfìyà kó yàgbẹ́ pé àṣẹ́wò tá a bá ń ṣe yẹn anábìlẹ̀ mi a máa ṣe àwọn tá a bá ti ṣe ìwé ìtẹ́ anábìgbà ṣe yóò máa jẹ́ rẹ̀ dálẹ́ ni. a gbọ́dọ̀ ṣe àṣẹ́wò tá anábìlẹ̀ mi a ṣe àrẹ̀gbọ́rọ̀ ṣe ní ìwé ìka mẹ́rin kí ni o tó ń gbà ṣe àṣàrù kọ̀ọ̀kan ẹ̀rí amsalla àṣẹlà ọdún kọwa tí kọba mẹ́sàdúwà kàtẹ̀wọ̀ ó wá ní àwọn àyè kan tó pé àwọn àsìkò kan wà tàbà tẹ́wọ́ àwọn àsìkò kan wà àìlé kí ni àti tẹ́wọ́ ní àwọn àsìkò yẹn tàbí sàdúwà tí ẹ bá tẹ́wọ́ ní àwọn àsìkò yẹn tó bá tẹ́wọ́ báyìí àrẹ́rẹ́ ló ṣe

a kì í tẹ́wọ́ sínú pòlíṣẹ̀ yẹn kí la máa ń ṣe a máa nàka yìí bẹ́ẹ̀ ni àwọn ìsọ̀fún àṣìlám ẹ káwọn fèsì àbáfẹ́ sùn káwọn ka àwọn ayàtọ̀ àbáwọn súrọ̀ kan ka súratul falak súratul nas súratul ikhlas ayatul kursi sabati kàtọ́ bẹ́ẹ̀ náà kárùn-ún kò sí láìsí káfẹ́ atẹ́gùn torí pé díẹ̀ díẹ̀ wà ń bẹ̀ kápẹ́ sọ́wọ́ kápẹ́ gbogbo ara wa ìgbàwó la láǹfààní tàbátàgbé àtàbátẹ́wọ́ káfẹ́ káfẹ́ tùtù lẹ́mẹ̀ta káfẹ́ rárá lásìkò tàbá fẹ́ sùn tí o bá ti sàkùtà wá fẹ́ sùn tí èèyàn bá tún lọ lè wá kí o jọmọ́ sáásí ọwá sọ́rọ̀ àmọ̀tà ọwá tẹwọ́ ọlọ́ọ̀ta ló ni o ìrẹ̀lẹ̀ tí o dúró tán ni o ọlọ́gbàdúrà ni ọlọ́gbàdúrà ni ọlọ́gbàdúrà ni ọwá fẹ́ rárá rárá ẹ̀ ló ń ti wù àsìkò yẹ àsìkò yẹ kò ní tàbí kò táwọn ikú ni o tá a máa ń ṣe irú nǹkan yẹn àsìkò la máa ń ṣe yẹn tá a bá fẹ́ sùn lálẹ́ tó kókó àṣẹ́ta fẹ́ ṣe àti wé kan máa gbà ṣe ẹ̀nẹ́bì ti sọ yẹn fún wa èyí tí wọ́n bá ti sọ ká ṣe ní wé kan láti lọ lu agbọ̀rọ̀ lu wé mi tábà ti lo wé mi ó di kí n yo so wé kọ̀ọ̀kan àwọn ẹ̀kẹ́ni òun làá máa gbà lu ẹ̀kàlẹ̀ ní kódà pé àdáni náà máa sálùkọ̀ tábìlì máa sálùkọ̀ a ní bẹ́ẹ̀ ni tábìlì máa sálùkọ̀ àwọn obìnrin wọn lọ bá nàbí wa Muhammad wọ́n ní ìyá nàbí galabana alayka rijalu ya Rasulallah wọ́n ní galabana alayka rijalu ya Rasulallah àwọn obìnrin àwọn nìkan náà máa láǹfààní láti wá máa wá bẹ nígbàkúgbà tẹ́lẹ̀ tí ó mọ̀ sí kí ni tó mọ̀ sí dánilẹ́kọ̀ọ́ fún wọn. ó ní ìwà náà bá náà wá ọjọ́ kan náà sí kàfí táàmù wá máa bá ẹ special day tí àná ìkíni o ṣe pé àwọn obìnrin náà ìkíni o náà máa wá. ọ̀wọ̀ àdá ó ná àìbọ̀ fún wọn ní ọjọ́ kí ẹ máa wá lọ́jọ́ báyìí ẹ̀yìn tó inú ẹ̀rọ obìnrin yóò ẹni tó bá ní ọmọ ọmọ tọ́wọ́ mẹ́ta bá fi lè kú fún tọ́wọ́ mẹ́ta bá fi lè kú fún yàn ọlọ́run máa lo kúkú àwọn ọmọ yẹn ní ìjábà mílẹ̀ náà yóò jẹ́ jàgbá fún irú obìnrin láti wọ náà ìjábà ègbé ànábì tó ẹ̀kọ́ ọmọ méjì lè bá kú fún yàn kọ́ ànábì ni awit náà kúrò kó jẹ́ méjì ẹnikẹ́ni tó ọmọ méjì bá kú lọ́wọ́ rẹ̀ ọlọ́run ó lò sábà láyé kí ni láti mọ́ wọn náà arákùnrin tó wọ́n náà máa bímọ ọdún mẹ́wàá pé ẹ̀ máa pa méjì sílá sí ilé gíní mi ilé wọ náà àbí ti pa mẹ́ta rárá o tó bá fún pààyàn ọ̀fẹ́ wọ iná sí iná tààrà ẹ́ ọ̀ àmọ́ tó bá tó lọ́wọ́ bá lábá pa mọ́ wọn mọ́ mọ́yàn lọ́wọ́ àdábì ni ó máa ń jẹ́ gàgá àti àti mọ́ wọ̀nà wọ́n jẹ́ gàgá ìdí iná fún mi. so eléyìí jẹ́ kọ́ mọ̀ pé àyẹ̀wò ìjọba ó máa ń fún àwọn sábà lọ́kùnrin lóbìnrin mọ́ fún wa ní àwọn ọjọ́ tó jáde pé a máa rí kí ni ọ̀rọ̀ ti dánilẹ́kọ̀ọ́ fún wa. so gbogbo dábẹ́ ṣe rí bẹ́ẹ̀ sí abùkátà kárí wípé ó ṣe é súnà nábì tá a bá ti ṣe tá a bá ṣe kó ṣe súnà nábì àbá lọ́jọ́ ẹ̀fẹ́ ṣe súnà nábì àwa fẹ́ gbọ́ àlàyé àwọn bá wọn sábà ṣe máa ń ṣe é ló mọ̀ jẹ́ dáadáa lẹ́rù abùkátà láti rí gbogbo ohun tá a bá fẹ́ ṣe kó máa bá súnà tànàbì mu bẹ́ẹ̀ ni kó sì máa ṣe déédéé nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìbílẹ̀ anábìwá muhammad eléyìí ni ó máa túmọ̀ sí pé àtìká àti jẹ́ ahlu sunnati wal jamaa ẹ́ torí pé àwọn tí wọ́n tọ́lọ̀ wọn bá là tó pé kàlùfẹ́nà kalẹ̀ fún ni o gbogbo anybody ó gbọ́dọ̀ gbìyànjú ẹ́ tọ́ni à èmi ń tèmi o èmi sálùsùn náà nítorí sọ ni pé èmi sọ màlùjẹ́ náà in tó sọ ní bóyí sọmọ àlùjẹ́nà tó gbẹ́ni kẹ́ jábọ́ àlùjẹ́nà fúlàfúlà yakuna àlùsùnà jàbúrà yakuna min àlùsùnà it means wà á ṣe ṣe islam ẹ lórí sunna nabi wà á dẹ̀ make sure pé ó ṣe dédé tàwọn tàbí o àwọn sàhábà lẹ́gbẹ̀lẹ́ àlùsùnà ni so ó tó pé tó bá yẹ kó kí ṣe àlùsùnà nǹkan tó ń sọ ni wípé ó ṣe ni kí ṣe sunna nabi ó sì kí ṣe ẹni tó yẹ kí ni ó tó fẹ́ kí iṣẹ́ rẹ̀ kó ṣe dédé sí àwọn sàhábà àwọn iṣẹ́ àwọn sọ́ọ́bà tó lọ́wọ́ bá láti kí ni o tó ti buwọ́lù tó ti sáyìn rẹ̀ òfin iṣẹ́ rẹ̀ òfin jọbẹ̀. so eléyìí ah eléyìí rẹ̀ ṣe tí ẹ̀mí ọmọ ti dú dání ah kálù súná ni wọn náà àti ìgbẹ́ká ìyẹn kálù súná ni mí ìgbẹ́ká ìyẹn kálù súná ni mí gbogbo mùsùlùmí lọ́gbọ̀ ọ̀jẹ́ kí ni o àlù súná. so torí pé ìjà kejì tó bá jẹ́ àlù súná kí wàá jẹ́ àlù bídíà ọjọ́ àlù bídíà nìyẹn wàá àlù bídíà níbo náà lọ ẹ̀rọ àmà alùsùnà níbo fìlìjánà sọ abùkátà láti gbọ́ àlámọ̀dé ẹ̀sìn wáyé dáadáa kálà mẹ́ṣọ̀ wípé ajínà kúrò níbi tó ń pè ní àwọn àdádálẹ̀ sọ eléyìí tún àwọn ọmọ ṣe mọ́ lọ́wọ́ kò sọ́mọ kékeré tó bá ti mú ẹ tó ti bàlágà ó ti di mukallaf ó ti di ẹni tí a lẹ̀ sùn mọ́ lọ́rùn tó bá fi bídí àlọ́ ẹ̀ tí wọ́n lọ àìsímọ́símọ́ lélẹ̀ fi panu díẹ̀díẹ̀ lélẹ̀ eléyìí ó mìíràn díẹ̀ díẹ̀ tó fi di mẹ́lá mọ́yàn lọ́wọ́ o wọ́n mẹ́nu tí àkọlàkà nínú ọ̀rọ̀ ẹ́ alimam albazahari tí wọ́n sọ fún wọn tíra yìí táàkọlà máa sọ fún wa wípé gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bídíà táwọn èèyàn máa ń ṣe tó jẹ́ ńláńlá lẹ́nu níbo ti bẹ̀rẹ̀ ibi kékeré ni o sọ àwọn bídíà kékèké àwọn náà pàgbọ́ yìí kí ni agbọ̀dọ̀ jìnnà sí kó bá di ńláńlá mọ́ wà ní ọwọ́ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala ìta abẹ́rẹ́ ọba láti ànàtàlá kó kàgbónú àwọn àfànáàtì wa kó fi sínú àwọn mìíràn àfànáàtì wa inú iṣẹ́ olórí wa lọ́kó kàkún kó fi lè ṣe àlékún nínú àwọn iṣẹ́ olórí tí ti ń ṣe kódà tún fi àjòkó ìkóbi àforíjì fún ẹnìkọ̀kan tó fi pa ẹ̀ṣọ́ ẹnìkọ̀kan rárá. هذا وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليه